fàgùnmùmù gàrí wọ́n wá dáwọ̀ padà wọ́n sọ wọ́n di wọ́n sọ ẹdẹ́rù ẹ̀yìn nínú ìjọ kí ló ṣe fún wọn gan tó fi rí bẹ́ẹ̀. ọ̀dọ́kùtù nǹkan ni wọ́n bá yín sọ níbi tí mo ti jókòó wájú iye wọn gbàgbé àmì sẹ́yìn báyìí àwọn tí mo ti ń kọ́ lẹ́kọ̀ọ́ ọlọ́run tí mo kọ́ pé báyìí ni bíbélì sọ wọ́n wá dá mi padà wọ́n wá dàbí ọmọ ọjọ́ àwọn yẹn ló wá ń sọ fún mi pé kí n máa wí tẹ̀lé mi nígbà tí wọ́n sọ pé a àní wọn ò yẹn ń jókòó wa méje lẹ́yìn akọrin rárá ó ti di floor member. akọrin kan tún dípò jù ẹ lọ láì ṣe pé wọn ò mọ bó ṣe jẹ́ nínú ìjọ ṣé wọn sọ fún wọn irú ẹni tí wọn ní lẹ́yìn ni. aláwọ̀ tí mo wàásù jésù fún hmm. lẹ́yìn tó jẹ́ pé èmi ni mo jèrè ọkùnrin wọn nùjọ wọ́n ti wá ń bá mi sọ̀rọ̀ wọ́n wá ń fi mí sẹ́yìn wọ́n wá ń wàásù fún mi lẹ́mi ẹni wájú nùjọ. kẹ́ ìwọ ló ṣe yín tí kò sí. Ah. ara mi fúyẹ́ fúyẹ́ àrísẹ́ wọn kékeré <laughs> àrífẹ́ kí wàá fẹ́ pẹ̀lú eléyìí àrífẹ́. mo gbọ́dọ̀ rẹ̀. ọ̀rọ̀ kí lẹ̀ ń gbọ́ ọ kí ni kàtìkàtì báyìí mo sọ̀rọ̀ tó ń ká mi lára rẹ̀ yìí. dákun ṣé gbà tí sóògùn àmì kí n má so. ẹ ṣì máa so. ṣé wọn máa mú mọ́ra ni. ṣé kárí pé èèyàn wá àlejò ló wá sí ìgbà ìṣẹ́ wa yẹ ṣé ṣe máa so pa. yóò mú mọ́ra ni o ìwọ náà bá fáyemí sọ̀rọ̀ kó tó lọ kọ́ máa wo ibi tí a bá ti ra jẹ fún mi ẹ̀wà tó rà fún mi lọ́tọ̀ yìí ṣẹ́wà gidi bá sọ̀rọ̀ ìbáàbúrò rẹ ni kí wàá lọ fẹ́ ká ṣe fún arábìnrin tó sọ ẹdínwó ẹ̀yìn nínú ìjọ. ọ̀rẹ́ mi fẹ́ ya ọmọ yìí wẹ̀. o tó kọ ìyàwó rẹ o tó kọ ìyàwó rẹ. tẹ bá rí fídíò tó ṣe fún mi èmi fúnra mi wo fídíò omi ń bọ́ lójú mi. ọmọ ṣe o. Ah! níbi tí mo ní ìpè tí mo fi ṣe bàbá mi lẹ̀ tí mo lọ gbà mí òróró. ìwọ náà ṣàṣìṣe láàrin o ṣé ìwọ mọ̀ pé po ni ìrọ́jú ọbẹ̀ nígbà tó fi pupa táwa fi ń bọ̀ gúnlẹ̀ tó lọ gbàmì òróró ọ̀wá sọ pé wọ́n yẹ̀yẹ́ rẹ̀ ọ̀pá kan tó fojú rẹ̀ gbolẹ̀ ẹ̀mí ah, ah, ò níbi tó ń bímọ níṣu ewúrẹ́ ní tó wá lọ̀ sọ ajá lọ rèé jẹun ní ìwọ tó mọ̀ pé tí bàbá wa gélé nǹkan tó lágbára ni. ìtẹ́mi ọkàn sọ fún ọ ni pé rò dáadáa kó tó ṣe torí inú gbogbo sẹ́wèrè tó lágbára tí bàbá wa fi lẹ̀ járíwọ́ gbótọ́ ọ̀nà kìí ṣe náà fi yàtọ̀ ní ìṣètò wa sọ pé ẹyin alàgbà àjọ ti bá wa sọ̀rọ̀ àwọn akọrin ìjọ náà ti dá sí ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ ń dáríjì kọlẹ́rọ̀ o mú wèrè mi mú wèrè mi ǹjẹ́ ọmọ sọ́jẹ́ lẹ́kọ̀ọ́ kankan ọmọ gbádùn. ọmọ tá a sọ iná gbádùn òun náà bá mi ṣe lérè wèrè gidi lọmọ tá a sọ iná lọmọ tó ṣe pé mò ń jóògùn mo gbà káàtì jáde mò ń jóògùn ọmọ náà yíwọ́ padà. ó yẹ ó lápẹ̀tẹ̀ bí lòun náà bí mo ṣe ń fà á lòun náà ń fà á mo fi kó mọ̀ pé nǹkan ju nǹkan lọ. nǹkan ju nǹkan lọ ìwọ ọmọ sọ pé awójáwo lọ ni olóńgbò gbòdú awójáwo lọ àwọ àmọ́ ké máwo káwọ yẹyin máwo má sì yẹyin ọmọ ayé náà láàbì ṣàṣejẹ fún. eégún àgbàdo jẹ tó ń bolo tó bá tọwọ́ bọ inú ipò àkà àṣàṣì ayé ló mú un ayé ọmọ ọmọ náà ọ̀sán fún pọ́mọdé ọ̀gbọ́dọ̀ sí ní pákẹ́kọ̀ọ́ wò àgbàlagbà ọ̀gbọ́dọ̀ sí ní pákẹ́kọ̀ọ́ wò kò sẹ́dà náà tó gbọ́dọ̀ síjú oorun tí ò ní lápolo èmi mo sọ bẹ́ẹ̀ nǹkan ó ṣe nǹkan ó ṣe yá ọmọ sáré kò sì ní nìkan ti le èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ sọ ọmọ pé sáà lọ́gọ̀ ni mí ni àbó ti gbàgbé wọ́n fọ̀gọ́ mi yọ sọ́dọ̀ wọn so ti gbọ́ bó ni mo ṣe lè fojú rí tí n bá ti fojú rí iná ràn ọkọ̀ mọ̀ tí ó tọwọ́ mi irú tó bá ṣe ríra so ti gbọ́. ṣé o tẹ fẹ́ nìyẹn. ó ti dàrú ẹ̀wọ̀n ló dé tí wọn náà ń dì mọ́lẹ̀ sẹ́nu mú kí ọ̀nà àbọ̀ fẹ́ ṣe tiẹ̀ padà. ọ̀yà mú fìlà rẹ kó dé agbárí rẹ tí mo wo yín dẹ́rù bà mí ń kọ́ mọ̀nàmọ́nà ṣẹ̀ṣẹ̀ ti bí so ó lò báyìí nísìn àbùsárí. kàn fọ ìwúrò tó yìí fún mi pé yorùbá ni wọ́n bọ̀ wọ́n ní bí ló tẹ̀ ń ṣèyàwó ẹni ó tiẹ̀ jálè ẹ̀ ni mm. bí mo ṣe fẹ́ mi láyè náà kí n tiẹ̀ pidún ara mi náà kó wo kó wo nǹkan tí mo fẹ́ ṣe. Mm. ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ni màá ti kọ́kọ́ mọ̀ yorùbá lọ bọ̀ mm-hmm. ibo padà dé wọ́n travel àti wípé ẹ lẹ pidán ẹ pẹ̀lẹ́ ọmọ bàbá pẹ́là ṣe fẹ́ sọ̀sán dòru ni ẹ torí kò yé mi. Mm. yọ̀ọ́ fi yẹn tẹ̀sí fún mi láyè rẹ̀ ẹ wò mí lè fẹ́ ru yín àbí kí ni dé gan ẹ̀yin lẹ dàbí ẹrù olè yìí àbẹ́ ẹ ẹ rí bẹ́ẹ̀ ṣe rí ni ẹ jọ báńsà kéèyàn má tẹ̀lé bá yín ṣe àwọn eré ẹ̀kẹ́ èbú kó ti di gbòlà kẹ́ ti máa gbáyàn ẹ wò mí ṣe o. wíìlì èmi wúwo èèyàn sọ fún mi àfẹnu tí ẹ mú tí wọn kàn ń gbọ́. Hmm? ẹ máa lawọ́ sí wọn ni ẹ máa ń fún wọn lówó wọn lè bá yín sòtọrọ ṣe mọ̀ pé wọn ní sòtọrọ fún yín tó rẹ ti ń fún wọn lówó ó lè náà lówó náà. gbogbo mm, mm, mm, yìí náà kò fẹ́ yé mi torí ó ń bọ́ sódì lára mi ó ti fẹ́ máa kan mí lára ẹ wò oore kan tí mo lè ṣe fún yín ni pé kí n lọ bá yín ra drink kẹ́ jókòó kẹ́ mú bá dẹ̀ ṣe díẹ̀ kẹ́ máa lọ kẹ́ gbé ẹnu kúrò lọ́rọ̀ fífẹ́ mi ò kọ́ yín jẹ rárá ìwà ẹ̀gbọ́n kò jẹ́ ẹjọ́ ayé ju kò sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ni náà. ẹ dìde dúró ń gbà yín kẹ́ bá mi ṣeré bí a ń sọ á ń sọ jẹ́. <laughs> tá a lọ gba àwọn tó fẹ́ bọ̀ wá mọ̀ àbí wọ́n pẹ̀. wá sí bèbí lẹ́jọ́ lọ ni. bá a ṣe máa jọ ń káàkiri àdúgbò nìyẹn àwọn èèyàn dẹ̀ ti mọ̀ wá pọ̀ next. èmi náà rí bẹ́ẹ̀ láìpẹ́ valentine gift ló máa jẹ́. ìdí nìyẹn tí mi fi ní mi ìlè fẹ́ yín ẹjọ́ bá ti yín jẹ́ àpòpò kékeré kí ni dé. ìfẹ́ náà. ah mi ń bọ̀ kan fọ ó pọ̀ ah, ah, ẹ̀rí náà ni. ilé ilé ariwo. ọ̀dọ́ bàbá tó bí wa lọ́mọ ń gbà tó ṣé lẹ́yìn ìdí ń dàn láàmú. ah ọmọ sí o tó bá yẹ pé ńgbà tí bàbá wa gbéṣẹ́ kalẹ̀ wọ́n náà gbéṣẹ́ de eléyìí ó ti fi jóògùn mo wá kíní ọ̀hún wọn ò tiẹ̀ rí. wọ́n bí ṣèbí torí ìpè ni bí ìwọ lẹ́ni ni kò ní dọ̀la. wọ́n bí èmi ni wọ́n pàdé lúbúlúbú ojú ọlọ tí n bá kún fún ọkọ̀ gbọ́dọ̀ mọ́kùnná tọ́ba ṣe pẹ́ mi ni mo ṣàlóògùn kò gbọ́dọ̀ má jẹ sọ́ọ́rí lúbúlúbú hajìgbìjìgbìjìgbìjìgbì ẹ lúbúlúbú lúbúlúbú ti bẹ lójú ọlọ gangan ibi ọba kùdé gangan ibẹ̀ lóògùn ti bẹ̀rẹ̀ kẹ́ẹ́ bá ṣe bí má ti fẹ́ ṣe kan ọgbọ́n Yorùbá ni. ọgbọ́n Yorùbá ó náà fojú di ni. ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe ọwọ́ máa bà á nìsín. ìṣẹ̀ṣẹ̀ ló dúró wájú rẹ o. Hmm, kò ń bẹ́ẹ̀ ná àwọn wo ló ń polówó ẹ̀pà jẹ̀bù wèrè wo ló ń gbò ajá wo ló ń gbò níbo ló ti ń sọ̀rọ̀ àwọn wèrè wo ló ń gbò. sọmọ ibi tó síwájú ọjà. àbò lórí burúkú nìyí. ta ló mọ sọ̀rọ̀. ta lè léyìí. ọ̀sán pọ̀ kárí ọba. ọba lè bẹ̀. Eh? Ah, ewo wèrè gan. Ah. ṣé torí ẹ ti gbé kọ́sítúmù wọ̀. ọ̀sán pọ̀ kárí ọba bá kí ló bọ́ sọ̀rọ̀. kíni ni kíni tí bá gba gbogbo aṣọ yìí lọ́rùn yìí kí lè fẹ́ dà kí nìkan tẹ fẹ́ dà. ọjà wo sí wò wò. Eh, ẹ̀yin lóògùn lòjò ń pa yín bọ̀ ẹ lè mú òjò ta lè halẹ̀ mọ́ ẹ̀yin méjèèjì ẹ̀ tó kù. ó yá túsọ̀ mi. ṣé kankan gbénú rẹ ni. bà mí. òní òní balẹ̀ kọ́ bá rí

ẹ wá mo kọjá ẹni tó ń gbé gbé gbogbo wèrè o máa jọ fìlà lórí yín máa gba gbogbo ẹni tó wà láyé àjọ wà lórí wà náà wọn ṣé ń ṣe èrè jọ ń bá mi dùn ṣá lọ ah. níbi tá a bá dé yìí ta ló lè wá dé. ọmọdé yóò bẹ̀rù ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ló bẹ̀ dúró wájú. ọmọdé ẹ má fi ṣẹ̀ṣẹ̀ mú mi jọ. ẹ̀yin méjèèjì ti fi gulugi ẹ fẹ́ rí jàgì ẹ ti fi ọ̀pẹ̀ lu ọ̀pẹ̀ ẹ fẹ́ rí já ọ̀pẹ̀ lónìí ni kò ní dọ̀la wọ́n jẹ́ kó yé yín pé màálù nìkan ṣọlẹ́rọ́kọ tí ń bá wọn ṣùmí ìbọ̀tọ̀ túbọ̀ mi ilẹ̀. sàmú sàmú bọ̀dá mi bọ̀dá mi mo gbọ́ yín ó ṣàwo ó ti ṣàwo. mo ní òṣàwo lórí burúkú wo fíìmù ni ẹ̀rí kó ti change language ó ti sọ kọ́ṣọ̀ ó wo fíìmù ni. ṣé kò ṣàwo mo ní kò ṣàwo kò ṣàwo. ṣákí ló lọ́rọ́ ìjẹ̀bú ló lè pè ìjẹ̀bú ló lè pè àwùjalè lọ́lọ́sẹ̀ ọ̀rọ̀ tó bẹ ní ṣákí. alẹ́ yóò ṣàwo ẹ má pọ̀ fọ̀ wèrè kọ́kọ́ pẹ̀lú ẹ̀ mo ní kò ṣàwo ó lo ó ti wo fíìmù jù ni. ó fi bèbí fẹ́ wo lẹ́nu ọmọdé yóò ní jáde wo bí wọn fẹ́ ṣèkà tẹ́lẹ̀ wọ́n wà ṣe kàní sí I rẹ̀ wá látọ̀lọ́wọ́ rẹ̀ ẹ̀wọ̀n mi. níbọ̀ ẹni sẹ́ ẹ̀rọ kò sí bẹ̀rẹ̀ gíráàdì bí kí ló ṣẹlẹ̀. níbọ̀ ẹ̀ǹlẹ́ ò lè bọ̀. èrò pọ̀ tó máa kú kọ́ńfọ́tì ṣiṣẹ́. bẹ́ẹ̀ni sàn tó kọ́ ẹ̀wọ̀n mi. Ah, ẹ ẹ̀dẹ̀ fún ayé sọ́n bọ̀lẹ̀ tí mo ra rí kí ló ṣẹlẹ̀. fọlọ́lá mi tán wọlé nìsín wọ́n fi bèbí gbá wo létí ẹ lọ́ra kó sí. wọ́n sọ jígà àwọn ni mi wọ́n sanwó níbi alára wọ́n sanwó níbi àjẹrò eh. nígbà tó kún bá nílò wọ́n lójúmọ́. sàkísẹ́ ti bẹnu ọ̀bẹ. mo gbé àwọn wálé. síbí mo bẹ̀ yín pé kẹ́ ẹ mọ́ fi ẹ̀gbọ́n yín sẹ̀sì. mo dẹ̀ yín náà sí àwọn èèyàn wáyé wálé ni sísẹ́ yóò gbè yín mọ́tẹ́ wá tẹ̀lé ìdìrí wa. ó ní pé aṣọ rán. a ní lọ pa àwọn èrò wàhálà mo máa ṣẹlẹ̀ mi ìmọ̀ ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló kẹ̀ náà kí ló ṣẹlẹ̀ náà pásítọ̀. kò sórí wà kankan fúnra rẹ wọn sọ dídà kúdà ẹni wọn sọ bẹ́ẹ̀ inú bí mi ni pàṣẹlú ẹlẹrú ẹgbẹlẹrú òfò Sàámú fi wọn lẹ. kọ̀ǹfọ́nì kọ̀ǹfọ́nì ẹ sọ̀rọ̀ lójú kọ̀ǹfọ́. òun méjèèjì ni. tani ẹ o ti lọ tani ẹ tó nọ sí ọmọ ẹ tó nọ sí lójú obìnrin níbi ilé náà tó tó bá bẹ̀rẹ̀ ah! ah! tó bá ah! mú Sàámú àwọn olùmọ̀lẹ̀ lọ́ọ́ máa gbá etí rẹ̀ wọ́n bí sẹ́wọ̀n lọ fẹ́ aya tó bá sọ̀rọ̀ wọ́n ló ní kó máa rí sẹ̀sẹ̀ bí àwọn àgbààgbà mẹ́ta tó ń bẹ lótú bẹ̀ ìkànnù wọn ló dúró yìí so ti gbọ́ wọ́n bá gbẹ lásọ ènìyàn wọ bẹ́ẹ̀yẹn bá ti wọṣọ tútù sọ́run nǹkan ti sẹ́ni. má fi ìpèmílẹ̀ má fi ìpèmílẹ̀ má fún ẹ. ọmọ wípé olójó ń gbòdú awójáwó lọ tó ti gbọ́ ọmọ sọmọ wọn ti sọmọ aláìkan mọ níta sọ gbẹlẹ̀ yàn wọ èyàn kéèyàn tó bá wọṣọ tútù sọ́run nǹkan sẹ́ni èmi kúlùkùlù sẹ́wọ̀n tí bàdùwẹ̀ sẹ́wọ̀n wọn. you be mumu you think say you dey wise move on. Where are we going? Officer. Officer. Officer. Officer. Abeg, sir. Officer. Officer. Kí gbogbo àwọn ará ilé yìí máa gbọ́. Kí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tó ń gbénu léyìí. Tí mo bá kọjá, kí èèyàn kan sín, kí sísí ẹ̀kọ́ mi lára wàhálà ni bí n bá kọjá kí ẹlòmíín wúkọ́ kí ikọ́ itọ́ ẹ̀ kó ta sí mi lára ìjọ̀gbọ̀n ni kí oníkálukú so agbéjẹ mọ́wọ́ bí èèyàn kan bá fẹ́ bí mi lówó lé kó mọ bó ṣe máa bí mi tí iná bá tó tó bá kàn mí láti raná kí ẹ máa ṣe mood forecast kí ni mo pè é mood forecast kí ẹ máa wo múdù mi kí ẹ tó wá bá mi kí ọ̀rọ̀ ilé yìí kí ó máa jọmọ́ lẹ́tà ní kíkọ fún èmi kan fọ́ ajára gbogbo òfin yìí ẹ̀yin kọ́ ni mi ń bá wí ṣé ẹ fẹ́ gba ṣe wọn ṣe ni. kí ajára kí ó mọ̀ pé òfin yóò yọ òun àti ọkọ rẹ̀ kalẹ̀ ṣé gbogbo yín gbọ́ àbí ẹ̀ gbọ́. wọ́n ti gbọ́ àbẹ́ gbọ́. ṣẹ́jọ́ yẹ. Ah, ọ̀tẹ̀ irọ́ ọmọ dáadáa lélẹ́yìí gbogbo ń tó lónìí ìwọ lọ jàre bí ìjẹ́tàn ọlọ́run gbọ́ sọ̀rọ̀ ọkùnrin gangan ni ọ̀rọ̀ rẹ jọ mí lójú. Mr. Manu ṣé bí ngbà tó débi ọ̀sọ̀ pàwo ni àyù awó bìfọ́. ìsanwó orí àjọjúrò mo ṣe wọ́n wá ráìtì mi ní ráìtì mi ní kó làá fámìlì mi mọ́ rí. gbogbo àwọn kìnnì ìbòlò ti rí. ọlọ́pàá lọ́dọ̀ go sport ni. wọ́n rẹ̀ǹtì ẹ̀ wọ́n náà tún lọ rẹ̀ǹtì aṣọ. irú kí lè lè bá ẹni sìn ṣé tí wọ́n bá ṣe before and after rẹ̀ ìwọ náà wọlé ayé rẹ̀ singlet funfun wo ń tọ́ sọ́dà. So kí wọ́n wá ṣe before and after rẹ báyìí nísìn kí wọ́n fi hàn sí wọ́n fúnra rẹ sọ láìkẹ́. ẹ ti ń sọ̀rọ̀ jù wájú sọ́jà ẹ ti ń sọ̀rọ̀ jù wájú sọ́jà wọ́n dà yín mọ́mọ́ tọ̀. ẹ má ṣe ẹ dá ẹ sànú ẹ jọ ẹ jọ we are first man together we are first man. mo ti gbọ́ ẹ ṣeun ẹ òpè ni ní ìṣọlá ẹ dìde ẹ lè bá mi sọ̀rọ̀ tì. ilé ilé ariwo. bí kòkó mọ̀nà bẹ́ẹ̀ ń ṣẹ́ ẹ́ ṣọ́nà tilẹ̀ ṣàyàgbàgbà ṣé ibi sọ́jà ẹni yóò jẹ́ pé ṣọ́ọ̀lù náà báyìí ṣọ́nà pé eighty years ọjọ́ orí thirty years kákòrò ẹgbàánu dúró òtúnṣe ọyẹ ẹgbó dúró àbánu ẹgbẹ gbogbo ẹgbàrá dúró ẹ ṣàmọ̀rù tiẹ̀ kó bá mi ẹ mọ̀ bá tèmi jẹ́ mi mọ́ ẹ náà o torí ìbẹ́ yé jà mí sí níbẹ̀ o ẹgbàrá dúró o kí ló ti wọ́n ti forí gbà nǹkan ni kí ló ṣe wọ́n. Mm. kò yí náà kọ́ ni wọ́n kú lọ. ṣé nínú ẹ̀ náà ló dé orí báyìí. ara ẹ̀ ṣe nínà. sàmù mo ti gbà nǹkan jẹ́ lọ ara mi. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah. Ah, ah. ọkọ̀ kan mi. wọn kàn ṣẹ̀ṣẹ̀ ní látara ilé o. yé yé ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà ti kẹ́ra jù ẹ pẹ̀lẹ́ ah, ah, ẹ kẹ́ra ẹ bá wọn jó ẹ bá wọn jó ẹrù mọ́ra ah, yẹnu ẹrù ọra eh, àbí mm. sàmú ètò òṣè fún mi ọjẹ ìyá rẹ ọjẹ ìyá rẹ ọwọ́ mi lẹ́gbàá wọ́n gbà táwọn sójà mú mi lẹ́ àtìléwá àtìkọ́rùn tí mo kó lọ agídí mo fi kó lẹ́kẹ̀ẹ́ padà wá sílé ìwọ́sá lọ. ẹ ti wá gbá mi lórí bẹ́ẹ̀ yẹn. ọ̀sá lọ. ṣó da bẹ́ẹ̀ ni. ẹ ṣètò máa domi gbóná sí mi lára ẹ má dá ọ̀rọ̀ mọ́ràn o ẹ má dá ọ̀rọ̀ mọ́ràn. ọ̀dà ah! mọ́rọ̀ ó mọ̀ san. bí ìbá ṣe ta lájọ bí sàámú ó bá kí mo sì ọ tẹ́lẹ̀ ló yẹ ọ sọ fún mi. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ má fi àjẹ́ ìjáṣẹ́ bẹ̀rẹ̀ ni o. níbẹ̀ ni. <gasps> ìjáṣẹ́ bẹ̀rẹ̀ ni o bóyá mi ẹ ṣáà farabalẹ̀ kọ́ ìbọn ara yín dáadáa ṣé tọ́ra yín bá ti le ooo fọ kọ́ńfọ́ àgbà àgbà ah. ọlọ́run lọ́gà àwa mọ̀ pé òun ti tẹ ọká nínú mọ́lẹ̀ ìsinmi ọgbẹ́lẹ́ máa bá jà o ìsinmi máa jẹ́ kó mọ ọdún èèyàn tẹ jẹ́ ẹ fi ọkàn balẹ̀ ah. ẹ bẹ́ẹ̀ ni ah! ṣe máa ń sá fún ni a máa ń sá fún kọ́ńfọ́ torí sójà bọ́dá ẹ ṣáà fi ara balẹ̀ ẹ pẹ̀lẹ́. ẹ̀yin àti àwọn kan padà lọ àbí. àjọ máa lọ ni àní kò jẹ́ nǹkan kan kalẹ̀. kò jẹ́ kankan. ẹ akọ mi. ọlọ́ba ti fọ̀tẹ́ ènìyàn ni wọ́n ní kò ní ìpani wọn sàámù mo dúpẹ́ lọ́ọ̀rẹ́ alájọbí ọ̀dà máa lọ. ìbẹ̀rẹ̀ ń ṣoníṣẹ́ rẹ̀. sàámù máa lọ ìkàrẹ́ wà lọ́wọ́ mi gbóná. Ah, Jésù wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ kì yóò kú bí kò ṣe yíyè títí láéláé olúwa wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí adìẹ ẹrù wọlé lórí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi èmi yóò fún yín ní ìsinmi ọkàn arákùnrin arábìnrin ó jẹ́ ronú rẹ kó yí padà lónìí ọ̀la lè pẹ́ jù ẹ̀yin olóṣó ẹ yí padà. ẹ̀yin alágàbàǹgebè ẹ yí padà ẹ̀yin onítẹ́tẹ́ ẹ̀yin tẹ́tẹ́ labí ẹ padà ẹ̀yin igbó labí ẹ padà ẹ̀yin ìran bawas ó yẹ ẹgbà Jésù sínú ayé ẹ̀yin tẹ́tẹ́ ń jésù ń pè ọ́ pé kí o wá o jésù ń pè ọ́ pé kí o wá ẹ̀jẹ̀ ewúrẹ́ kò lè lékù lọ ẹ̀jẹ̀ àgùntàn kò lè lékù lọ ẹ̀jẹ̀ ẹyẹlé kò lè fúnni níre o jésù ń pè ọ́ pé kí o wá mo ń tẹnumọ́ sẹ́ẹ̀ ẹ yí padà olúwa kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà kí ó sì jè ẹ̀yin olóṣó olúwa mi sí yín ẹ yí padà ẹ̀yin onínàbí ẹ̀yin onítẹ́tẹ́ ẹ yí padà àá mania <laughs> ọpẹ́ mania àá ṣe sáǹdì òtó ẹ jẹ máa ta dáìsì máa ta káàdì kí lẹ fẹ́ gbà olúwa ní ẹ yí padà àwọn ìran bawas bawas bawas bawas ọpẹ́ mania ẹ yí padà ṣé wọ́n fi tẹ́tẹ́ ṣe yẹn ni bí ẹ bá kú sínú tẹ́tẹ́ ẹ ò lè rí ọ̀run wọ̀ olúwa ń pè ọ́ ẹ yí padà. ó yà sọ pé ṣàmà wọ́ṣ ṣàmà wọ́ṣ ṣàmà wọ́ṣ ṣàmà wọ́ṣ ṣó ti ń rí wọn. Wọ́yà ṣàmà wọ́ṣ ṣàmà wọ́ṣ ṣàmà wò wọn ṣàmà wò wọn ṣàmà wò wọn ṣàmà wọ́ṣ ṣàmà wọ́ṣ ṣàmà wọ́ṣ ní kíni. Ilé ariwo ilé ariwo ilé ariwo ilé ariwo lójoojúmọ́. ti mọ́ wọn lára ẹ̀ka èébú ọbí wọn nìyẹn wọ́n wọ́n ẹ̀ tuurutu wọ́n wọ́n ẹ̀ nílẹ̀ ariwo kè nílé wọn. dike elija ìwé odò ah, màá mi sọ pé mo tẹ̀lé wọn débi tán lọ lẹ́ni màá rí ẹ̀ǹdì everything lẹ́ni. olúwa ọlọ́run ọ̀gá ògo jáde ọba nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó dàdó sínú rẹ̀ ó fìdí rẹ̀ sọ̀rọ̀ lórí òkun àṣìgbèkà lórí àwọn iṣan mi kí ọba ògo kó wọnú omi wá kó wá yà á sí mímọ́ kó sọ́domi ìṣẹ́gun orí ẹ kó má burú ẹ̀dá ẹ kó má gbàbọ̀dé ẹni tó bá mi ò rí orí ẹ̀gbọ́n tẹ́lẹ̀ ó yẹ kó gẹ̀ lọlẹ̀ irú ẹ ti pọ̀ jù báwo ni àdúrà ṣe fẹ́ wọ̀ bẹ̀ báyìí orí ẹ lórúkọ Jésù kó má gbàbọ̀dé ìṣẹ̀dá ẹ kó má gba ibi wẹ̀ orí òsì dàbí wẹ̀ orí ìdáadáa wẹ̀ dáa tẹ́wọ́ mọ́ lórúkọ Jésù bí o ti ń wẹ̀ yogun ayé ẹ kó wọlẹ̀ ogun ayé ẹ kó máa bá odò lọ. olúwa kó fún ẹ kó o bọ́ lọ́wọ́ ogun lójú ayé lójú ọ̀run olúwa kó fún ẹ gbogbo agbára tó wà àtàkì ẹ lójú ọ̀run ká máa ṣe tí fọ́ra tírí sọ fún ọ̀sán lójú ọ̀run àwọn ogun tó máa ń fi àlágbá ògo sọnù kó dẹ̀ yìí lẹ́yẹ kèrèkè tó bá fọ́ máa ń dẹ̀ yìí lẹ́yìn odò orí kó dẹ̀ yìí lẹ́yẹ ọlọ́run èlíjà bó ṣe ẹkùn fún ẹ kó di aláàánú kó di aláyọ̀ orí ẹ ò gbọ́dọ̀ burú ẹ̀dá ò Jésù Kristi Olúwa wa. dike elija dike elija ló ń ṣe ìwé odò fún yìí no wonder ẹ ẹ tiẹ̀ mọ ọ́n mọ géèmù yẹn play dáadáa nígbà tó ti wọ aṣọ yẹ́lò mo ti mọ̀ pé something is fishing ìdán gangan ni <laughs> àwọn gangan ìdán ọ̀yá dìde náà face this way face this way face this way olúwa kó jẹ́ kó fẹ́ olúwa kó wà pẹ̀lú ẹ̀ kò bọ́ lọ́wọ́ ayé kò bọ́ lọ́wọ́ ọ̀tá jésù olúwa wa total healing total perfection total deliverance ọ̀yá bàbá má bójú ẹ̀yìn o lọ́ọ̀tì tó bójú ẹ̀yìn ó di iyọ̀ ni o iyọ̀ tọ̀dọ̀ ẹ kò lè jẹ́ àpò iyọ̀ you just be like iyọ̀ tí wọ́n àwọn iyọ̀ tí wọ́n máa ń dì lọ́jà yẹn ló máa fọ́ọ̀mù sí olúwa kó ṣẹ́gun fún ẹ jésù ò ṣe tó gbẹ̀rí mi jẹ́ jésù ò ṣe é tó ilé ilé ariwo. ẹ pẹ̀lẹ́ dikini lójà. ẹ ìgbà tí mo délẹ̀ kan mo fẹ́ wọ church kí n tẹ kọ́kọ́ pray díẹ̀ kí n tó lọ ṣàwọn kan tí mo fẹ́ ṣe. ẹ jọ sọ àdáde mo fẹ́ fi ẹjọ́ brother Titus sùn ẹ jọ mi wà ní òkè ń rúùtù sí yàn mi ò dẹ̀ láìkí yàn rúùtù sí mi nígbà tí mo délẹ̀ kan yẹn mo fẹ́ wọnú church kí n tiẹ̀ kọ́kọ́ forí balẹ̀ kí n pray de àwọn nǹkan tí mo fẹ́ ṣe kí n lọ ṣe so ó kàn ṣá ó block mi wá ní pé mo ò lè wọ bẹ́ẹ̀ mo ò lè wọ bẹ́ẹ̀ ní kí ló ṣẹlẹ̀ ṣé dáàdi lálejò ni ó ní pé ẹ̀ lálejò pẹ́ kàn ní pé kí n má wọlé gbà tí mo yọjú náà mo rí pé ẹ̀ dẹ́nibọ̀dì lóhùn wọ́n àgbà ah, kí ló lè fa èmi àti bọ́ra titus ṣé wọ́n fẹ́ kàn dín wọn jẹ ni ṣé bọ́ra titus fẹ́ kàn dín àwọn jẹ ni àbí tó ń block mi ní ṣọ́ọ̀ṣì. Deacon Elijah Daddy. èmi ò ṣe nǹkan kọ̀kọ̀ yes mi ò ṣe nǹkan kọ̀kọ̀ ẹ̀yin lẹ máa ń ṣe nǹkan kọ̀kọ̀ ẹ̀yin lẹ ń gbénú òkùnkùn tafà sínú mọ́lẹ̀ gbogbo àwọn tí mò ń gbọ́ pa yín ẹ ti ṣe rúdurùdu ẹ dẹ̀ mọ̀ pé ọlọ́run wa ò gbé níbi rúdurùdu kí ló ṣẹlẹ̀ gangan ẹ mọ̀ pé ọlọ́run tó pè wá nínú ìjọ wa yìí doctrine tiwa kò ju ká gbàwẹ̀ ká gbàdúrà ká ṣèṣòro bàbá nílò omi omi nì níbí àwọn èèyàn á pọn wọn á gbé síwájú olúwa á gbàdúrà fún wọn máa gbómi wọn lọ ìgbà wo lọ́wọ́ sọ̀rọ̀ yín di ká máa mú àwọn èèyàn lọ sódò lọ ṣèwẹ́ odò ẹ wá ń forí fún wọn tó bá wá yá èṣù àgbàkóso ẹ̀ nìkan bọ́ṣọ tó bá bọ́ṣọ ẹ̀ sọ pé kinní kan ló ṣẹlẹ̀ tó bá wá mú yín jágbàgede ẹ̀ máa sọ pé èṣù ló ẹ jọ nígbà tí ọlọ́run pè yín irú ìpè wo lẹ́gbà níbo ni ọlọ́run pè yín sí sórí fóònù ni àbínú tẹlifíṣàn lẹ ti rọ ọlọ́run ní kedere kí ló ṣẹlẹ̀ gangan. ẹ má bínú sá ẹ jọ ẹ gbogbo nǹkan tá sọ mi ò rí kẹ́ bínú báyìí rí so náà gbọ́dọ̀ ṣe sùúrù pẹ̀lú nínú bẹ́ẹ̀ ṣe explain yẹn mo ti get nǹkan tẹ́ ẹ̀ sọ bọ́ mo fẹ́ bẹ̀ nǹkan kan ṣáìjọ ẹ sọ pé ẹ rí mi pé mo máa wọ̀nyẹn lọ sódò ṣé ẹ rí mi nínú vision ni àbí àbí ẹ rí mi real life àbí ọ̀kan report mi fún àdónà ẹjọ ẹ má bínú pé mo bèrè. ẹ jọ ṣé bro Daniel fẹ́ mọ̀ yín tì ní ṣé bro Daniel fẹ́ ṣì yín mọ̀ ni. bro Daniel ló sọ fún yín. bẹ́ẹ̀ kò ní dáa fún bro Daniel. Jésù lórúkọ jésù tẹ pé yẹn gbogbo àwọn tí bọ́dá dẹ̀ rojọ́ mi fún mọ́tò ló máa pa wọ́n lọ́dún. ẹ lè cross over ẹ̀ sí ẹ kí ni mo gbà lọ bọ́dá ok bọ́dá náà ló rí mi lódò ló wá report mi fún yín. ayé máa ṣe of God. bíbélì sọ pé wádìí ohun gbogbo dájúdájú kẹ́dí òtítọ́ mú ẹ̀ gbọ́ side story tọ̀dọ̀ mi ẹ̀ ti believe ti bọ́dá náà ok it's true mo mú yàn lọ sódò. ẹ lọ ṣe ìwé odò. yes. ẹ lọ ṣe ìwé odò. mo lọ ṣe ìwé odò kí lè bá ṣe fún mi. ah kí ni tẹ́ fẹ́ ṣe fún mi at least ẹgbọn ìkọ́kọ́ dé ebe ń sọ pẹ̀lú gbèrágà ebe ẹ̀kọ́ ńlá mi ẹ̀kọ́ ń sọ̀ sí ẹ̀kọ́ ń sọ̀ sí mi tí máa lo ẹ fún yín ẹ lè jù mí lọ́lọ́jọ́ orí ẹ̀dẹ̀ ṣáájú bẹ̀rẹ̀ ṣe olúwa àṣírí ilé ìbò ṣáájú mi nàbí kọ́sẹ̀ ẹ̀kọ́ ṣọ̀ṣì ẹ̀kọ́ ṣọ̀ṣì ẹ̀lẹ́ táìsì mo ṣọ̀ṣì náà lójọ́ mọ́ṣáláṣí kí ni kí ni tẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ mo ẹ̀ wà yìí ìpè tí mo ní ju ìpè tẹ́ ni lọ ó ní ọ̀rẹ́ tó pé ẹ̀yin náà ṣáájú olúwa ó jẹ́ àwọn ta ẹ̀ṣẹ́ ẹ̀yin lolúwa ni ẹ̀yin ni olúwa èmi ní pé tí wàá gbéra dáadáa tí tó ṣẹlẹ̀ náà nígbà tí olúwa pè mí ìpè tí mo gbọ́ clear ìpè mi gẹ́gẹ́ bí olúwa ṣe pé sámúẹ́lì lẹ́ẹ̀mẹ́ta ló pè mí olúwa ní ìwọ ìlíjà mo oh. fẹ́ rán ẹ nítorí ìlíjà ìgbà wọn ni ó pòórá àwọn èèyàn orí ó yá padà lọ ìlíjà tuntun kó lọ máa tú àwọn ènìyàn sílẹ̀ máa gba àwọn ènìyàn là <laughs> nígbà tí mo dé àdúgbò yìí wọ́n kọ́ fèmí wádìí pé olúwa níbo ni mo ti lè máa jọ́sìn jọ́ tí wọ́n dé ìbàdàn mú wọlé mo fẹ̀mí rí ìjẹun pé àwọn èèyàn tó wà ń ba àwọn ẹlẹ́mìí yẹpẹrẹ ènìyàn yẹpẹrẹ mọ̀ pé wẹ́ mo lè fẹ̀mí mi bú sí kájọ wà ní the same level oh. mo fi ń bá yín operate bí ẹ ṣe wò mí mo ní ìpè tó dá olúwa pè mí olúwa pè mí rán mi níṣẹ́ ráúdà kí n nà máa ó ìdí ha mèókù fàdí nà ha èdè àwọn áńgẹ́lì nìyẹn. èdè ọ̀run bẹ́ẹ̀ ni tí olúwa pè mí kábíyèsí ọlọ́run nígbà tí olúwa pè mí mo rí ara mi nínú aṣọ hmm. aṣọ yẹ́lò yes mo wá rí adé lórí mi ó ti yà yà àwọn áńgẹ́lì yí mi ká olúwa ní elijah bí olúwa ṣe pé samuel ìgbà yẹn samuel ẹ̀mẹ́ta olúwa pè pé elijah elijah ti gbà yẹn dìsàbí àwọn èèyàn orí mo fẹ́ fi ọ̀rọ̀ pé elijah you now of elijah of nowadays wọn á bá yín èmi bá yín ṣẹ̀sìn bí ẹ fẹ́ rọ́bìṣẹ̀ ni ẹ ká ṣọ́ra o. dikin elijah. ẹ má kọlu mi o ṣe rántí tí bíbélì sọ nínú ìwé Deuteronomy. èmi ò dé Deuteronomy. orí ìkejìléní ọgbọ̀n ẹsẹ̀ ìkarùndínlógún Deuteronomy thirty two fifteen ó sọ pé jésùrú ni ìwọ sanra tán ìwọ tàpá ìwọ sanra tán ìwọ kìtá ọ̀rá bò ọ̀tá lọ́ka ohun tí bíbélì sọ ni. jésù mi ló ń bá mi sà kó bá mi wí. ẹ ẹ ti dúró sípò jẹrúsù ní báyìí. ẹ̀yin máa ẹ ẹ ẹ ẹ pásítọ̀. dike ẹ ti ń súnmọ́ mi dike èlíjà. mo fẹ́ yọ ẹ́ kò nù kọ́ yín. ẹ fẹ́ rí mi fín. mọ ara ẹ o. ẹ fẹ́ rí ìpè mi fín. Hmm against me. bíbélì sọ wípé iná ṣíwájú ogo olúwa sì ju àwọn ọ̀tá rẹ̀ run màá ná iná sọ̀kalẹ̀. ṣé olúwa ni yín are you God <laughs> ìgbéraga ẹ̀gán pọ̀ jù lẹ́mi jẹ́ kọ́kọ́ yọ ẹ̀ẹ́kọ́ lórúkọ ẹ̀ yes. ẹ fẹ́ rí pèmí fín. ìpè tó ní òtó pèmí náà ṣé ká gbé e sórí weight ni kẹ́ ká gba àwọn spiritual weight kan bá a wé ẹ̀mí àwa méjèèjì ká gba àwọn ogun ọ̀run kan bá wé ẹ̀wò are you are you kidding me dikin elija dikin elija tẹ bá gbáyò sí mi màá ní káwọn ogun ọ̀run gbáyò sí yín. màá ní káwọn ogun ọ̀run bá mi dun tí ń bàjá tí ẹ bàjẹ́ àbórí ẹ ti ẹ̀ yí ni mo bá ṣé gbọ́n tá à ń sọ yìí àbí o rò pé bẹ́ẹ̀ rẹ ni mo pé wá ah, tí tí ẹ tí nǹkan bá gùn mi ma. ok it's ok mo di ojú mi sà mo di ojú mi ojú tí mo di mi ò gbúdọ̀ já ojú yẹn tàfi máa jáde kúrò mi. bá fún ẹ ní ukin lọ́rùn ojú ẹ tó bá lajú lajú sí àárẹ̀ ni ó lè jẹ́ ó fẹ́ kú ṣá orí ẹ̀ ò dáa. ẹ máa lọ. tẹ́lá o àwọn àwọn pásọ ẹgbẹ́ ti ń lo suit olùṣiṣẹ́ ẹ̀fọn iná lẹ́yìn ẹ máa ṣe ẹ kọ sá ẹ ẹ kùnà ìjọ. ẹ ẹ ti gbà. kọ́ni kọ́ni kọ́ni kọ́ni yẹ ọkẹ mọ ìwà pípẹ́ fàádà ọkẹ bá fàádà pé wà bá fà. bro Elijah màá ẹ má dá mi padà. bro Elijah i'm prophet pípẹ́ àná mo ti lé tẹ́ wòlíì ni yín tẹ́ dìránkì mi tẹ́ pẹ́ mi dínkì èmi ò ní ní wòlíì ẹ̀ pẹ́ mi dínkì gbà gbà mo lè sẹ́ drop tabari mi báyìí ẹ̀ pa mi. nígbà tí Israẹli jáde kúrò ní Egypt tí ara lè Jacob. bad